kémi àti ẹjọ bọ́ sí field kán má sọ fún páwọn fún mi níṣẹ́ yẹn kán dẹ̀ má sọ fún mi náà páwọn fún ẹni yẹn kán fún wa níṣẹ́ yẹn neutrally kó ní kálukú wá pẹ̀lú result síbẹ̀ náà mi ò mọ nǹkan kan ṣe o ògo fún olódùmarè ọba ṣèyí òwò mo fẹ́ kí ẹ mọ tó ṣẹlẹ̀ lẹ́dẹ̀ ni. lẹ́yìn ìgbà yẹn àwọn ọlọ́pàá gbé Rashidi ọkọ ìlú wọ́n padà rí mú wọ́n declare rẹ̀ wanted ó ń sá káàkiri irú àdúgbò wo irú ìlú wo irú orílẹ̀-èdè wo ló máa jẹ́ sane country tán máa ní àwọn aṣáájú gidi tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa ṣẹlẹ̀ ńbẹ̀ tí wọ́n á wá fọwọ́ lẹ́rán pé àwọn tó ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn o they should go scot free níbo náà ti ń ṣerú ẹ̀ ṣé ẹ rò pé àwọn tó kú èèyàn mẹ́rin péré ló kú lẹ́dẹ ni ẹ imagine ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ kí wọ́n máa rí kinní yẹn bó ṣe ń lọ lẹ́gbẹ̀ẹ́ mi mo ṣe sọ̀rọ̀ wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló kú ṣùgbọ́n tí a lè kà wọ́n pé wọ́n kú nítorí pé wọ́n kú sí sin tí kinní yẹn ti ṣẹlẹ̀ gangan ìbọn ò dẹ̀ bá wọn direct ṣùgbọ́n wọ́n ti yìnbọn pa wọ́n ọ̀tá kọ́ ló bá wọn ọ̀tá wọ́n wà traumatized àyà mi. já ó dìdàkudà ìròrí ọmọ mi yí padà ó di nǹkan míì ṣé láyé tí Boko Haram ń jí àwọn ọmọ gbé tí wọ́n ń gba àwọn ọmọ padà táwọn ọmọ tún sọ wípé àwọn fẹ́ lọ ọbẹ̀ ṣé kìí ṣe pé wọ́n ti yí ìròrí wọn padà wọ́n ti dìdàkudà náà fi láwọn fẹ́ padà lọ́bẹ̀ yẹn ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń wò míì tí wọ́n ti dàgbà tí wọ́n jùrú wa lọ́jọ́ orí gan wọ́n ríru sin tí wọ́n rí rí wọ́n ríru ojú ogun báyìí rí. ẹni tó wà nù ilé gan ẹ̀rù ó máa bà á kí bọ́n má lu ilẹ̀kùn wá bá a á ń bọ̀ sí bọ́ sí ẹni tó bá jáde tí bá ń bọ̀. mo rọ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun politics apart mo dẹ̀ rọ iléeṣẹ́ ọlọ́pàá anybody tí wọ́n bá ti kà pó wà nínú wàhálà yìí ọkùnrin bàbá tó wá láti Kútọ́nù yẹn bàbá Àrẹ̀mú yẹn tó wá láti Kútọ́nù wá sẹ́dẹ̀ yẹn ó nítorí pé òun jọmọ ẹ̀dẹ́ ó ní contribution tóun ló ń wá ṣe yìí bẹ́ẹ̀ làwa náà ń ṣe yìí kò di dandan kájọ́ ọmọ ìlú kan mi yìí sọmọ èrúwà mi yìí sọmọ ìfẹ́ mi ọmọ nàìjíríà ni mí mo sì tún lè sọ pé ọmọ yorùbá ni mí ẹ fi nàìjíríà lẹ̀ yorùbá mo kọ́kọ́ jẹ́ kí n tó jọ́ ọmọ nàìjíríà orí ìyá mi ló fi mí hàn bàbá mi pẹ́ ni mo bí ọ fún rè yorùbá ló fi mí hàn nàìjíríà yorùbá sì lẹ́dẹ̀ẹ́ fúndì eléyìí a gbọ́dọ̀ fọwọ́ lẹ́rán irú àwọn eléyìí tí wọ́n yìnbọn para wọn yìí bí àjèjì kan bá gbọ́pá lọ́rùn tó kó mọ́ lùdé tó lóun fẹ́ hàn yàn lè mọ̀ ọ̀dọ̀ àwọn tí wọ́n bá jà wọ́n mọ̀ bí wọ́n ṣe rí wọn jí gbé wọ́n mọ̀ bí wọ́n ṣe pa ìran yẹn run láì jẹ́ wípé wọ́n ṣẹ̀ wọ́n ju pé wọ́n ń jà wọ́n fẹ́ fi hàn pa àwọn jù wọ́n lọ náà lọ ṣé ẹ ti gbàgbé nílẹ̀ Yorùbá ni ebi ogun kan ló sọ fúlàní dẹni tí ń jọba nílùú ìlọrin ebi àfọ̀njá ni wọ́n lọ́lọ́ rèé bẹ fúlàní ńṣẹ́ wípé òun fẹ́ bá wọn jà nílùú ọ̀yọ́ òun fẹ́ kógun jọ̀yọ́ ebi ọpẹ́lọpẹ́ ìbàdàn ni ọ̀jẹ́ kógun fúlàní ó kó gbogbo ilẹ̀ yorùbá tán pátápátá àwọn ọmọ ogun ìbàdàn ni wọ́n padà dìde tí wọ́n gba ọ̀yọ́ lẹ̀ lọ́wọ́ fúlàní ló fi jẹ́ wípé ìlọrin nìkan ni wọ́n ti ń jẹ ẹ́míà lónìí ṣé ìlọrin wàá jẹ́lẹ̀ haúsá ni àbọ̀jẹ́lẹ̀ fúlàní tí wọ́n fi ń jẹ ẹ́míà nílọrin tí ẹ̀yin ọmọ pé kinní kan lọ́ọ́ fà ń gbà yẹn ni. ìfẹ́ tí ò bá ti sí ìfẹ́ láàrin ara wa àwọn aláfẹ̀yìn pọn àwọn tí wọ́n hàn wá lè mọ̀ wọlé. tí ò bá ti sí ìfẹ́ láàrin àwa Yorùbá àwa láàmọ́ rí ibi tá a kù sí. àwọn kan máa pọn ọmọ tiwọn wọ́n máa gbé sókè téńté wọ́n disregard every other thing tó bá surround ẹ̀ wọn ò fẹ́ mọ̀ mọ́ wọ́n máa gbé sókè téńté. So wọ́n sì tún wá mọ bambus ọmọ tiwa wọ́n máa sọ̀rọ̀ burúkú sí i wọ́n lè sọrin fún kí wọ́n ṣe tí ò dáa fún àwa látùmọ̀ bá wọn fọ́n orin yẹn ká. ebẹ́nu ẹ̀ láwàá yìí èèyàn ò gbowó fèmí ní ìdẹ̀lẹ́ nìkankan tí mo fẹ́ bá ṣe nínú gbogbo ẹnìkankan nínú wọn ṣùgbọ́n tó jẹ èmi lógún ni pé I know mo mọ̀ pé wàhálà yìí ti lágbára jù ó dẹ̀ wà lọ́rùn Yorùbá jù àwa tá a gbé Eh, kọ́ọ̀sì lọ́wọ́ tá à ń kígbe ẹ̀ ẹ jẹ́ á kígbe ẹ̀ pẹ̀lú ẹ̀mí kan ẹ má jẹ́ á kígbe ẹ̀ pẹ̀lú personal interest tá a lè sọ síta tó yẹ pé là ń wá ọlọ́run rí wa bí èèyàn ò rí wa àwa táwa náà láwa advice káwa náà dúró lórí ká advice gidi káwo irú ẹ̀dẹ̀ yìí káwo tó ṣẹlẹ̀ ńbẹ̀ káwo tó ṣẹlẹ̀ ń bẹ̀ àwa tá a bá jẹ́ Yorùbá tá a bọ̀ Fúlàní l'Ógbómọ̀ṣọ́ tá a bọ̀ Fúlàní nílọrin ẹ tí wọn tú wọn síta ẹ jẹ́ kọ́lọ́pàá kó wọn ipa àyà ni wọ́n pa Mr Gbénga Owólabí kò yẹ kí Yorùbá gbà ẹ mọ ẹbí ẹbí Gbénga Owólabí kọ́ ni wọ́n pa Gbénga Owólabí dùn ẹ lọ wo àwọn newspapers tó ń jáde ní United States of America báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn newspapers ní ọ̀rọ̀ Gbénga Owólabí ń jáde ń bẹ̀ on daily basis tí amẹ́ríkà ń bínú pé wọ́n pọ̀ ọmọ àwọn ọ̀dà ọmọ ta ni gbẹ̀ngà kọ́kọ́ jẹ́ kó tó jọmọ amẹ́ríkà ọmọ ìlú fìdítì ni mr gbẹ̀ngà owólabí ọmọ ìlú fìdítì lẹ́gbẹ̀ẹ́ ọ̀yọ́ lẹ́gbẹ̀ẹ́ ìbàdàn bí ó lọ kàwé lògbómọ̀ṣọ́ ló nífẹ̀ẹ́ ògbómọ̀ṣọ́ ló fògbómọ̀ṣọ́ ṣelé àti fìdítì àtògbómọ̀ṣọ́ ilẹ̀ yorùbá ni gbogbo wa wọ́n dẹ̀ pọ̀ ọmọ wa dànù wọ́n dẹ̀ pàdánù àwọn tó gba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn síṣẹ́ wọ́n dẹ̀ pàdánù ẹni tí ọ̀pọ̀lọpọ̀ ẹbí ń benefit lábẹ́rẹ̀ wọ́n dẹ̀ pàdánù wọ́n dẹ̀ waste ẹ̀ wọ́n dẹ̀ pa nípa kí ni Yorùbá ó ṣe kí là á ṣe wọ́n dẹ̀ pa nípa àwọn pa kò sẹ́ni kò sí tí ó ṣẹlẹ̀ Nàìjíríà ni Yorùbá Nàìjíríà ni Fúlàní Nàìjíríà làwùsà Nàìjíríà ni Ìgbò ẹ̀yà kan tó bá wà lọ́dọ̀ ẹ̀yà kan tó ń pa ẹ̀yà yẹn dànù ẹni tẹ́ ẹ bá mọ̀ pé ó ń pààyàn nínú àwọn ẹ̀yà yẹn ẹ tú wọn síta náà àwa la tún wá bọ̀ wọn àwa la tún gbé wọn pamọ́ tí wọ́n fi pa àwọn èèyàn wa tán tí wọ́n fi pa àwọn èèyàn wa tán wọ́n ní mọ́tò kó àwọn kan wọlé o wọ́n ní wọ́n ń gọ sẹ́yìn àpò wọ́n ń gọ sẹ́yìn àpò àlùbọ́sà gọ sẹ́yìn àpò ẹ̀wà wọ́n ní àwọn àmọ̀tẹ́kùn mú wọn àwọn wọ́n fi wọ́n hàn àwọn kan gbé ọ̀rọ̀ jáde wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sámọ̀tẹ́kùn yóò bá lẹni tó ń sọ̀rọ̀ sámọ̀tẹ́kùn yẹn o ó nítorí ẹ̀sìn ó nítorí ẹ̀sìn ló ń ṣe sọ pé kí gómìnà yẹn o kókó sọ́ra o kó mọ́ fẹ̀ tó àwọn yẹn dùn wọ́n o my good God ọ̀ lọ́bẹ̀ kó lọ béèrè kó scrutinize àwọn èèyàn tó fẹ́ máa gbìjà wọn gangan ṣe tọ́lọ́run kọ wà nìyẹn ó sì mọ̀ pé àwọn tí wọ́n mú yìí náà ni wọ́n ń pààyàn ó wá gọ sí ọ́ndà ẹ̀sìn ṣé ẹ̀sìn ni a máa pààyàn ni àwọn ènìyàn dẹ̀ ń pààyàn wọ́n dẹ̀ ń sọ àwọn èèyàn mọ́lẹ̀ wọ́n ń ṣe wọ́n bí ẹran wọ́n sì tún ń ṣe subhanallahi subhanallahi wa ta'ala ṣé tí ọlọ́wọ́ bá nìkan ọlá ṣe tó kọ́ wa nìyẹn àwa tá jẹ́ mùsùlùmí tó ní ká pààyàn ni tó ní ká pààyàn ni gbogbo àwọn sọ̀hábà ànábì Muhammad sọ́lùsìn tí wọ́n ṣe tí wọ́n bá ànábì sàṣàrà ń já ogun ẹ̀sìn tí wọ́n pààyàn lógun ẹ̀sìn for the fact pé ogun ẹ̀sìn ni wọ́n wà ìpààyàn lógun ẹ̀sìn ó tún lẹ́tọ̀ọ́ gbogbo wọn náà jáde láyé ní jáde láyé ẹni tí wọ́n pa ni. bí ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ à ń ṣe jagun ẹ̀sìn tó kò fi ọwọ́ rẹ̀ pààyàn báyìí rí a rí nínú ìtàn wípé ànábì sàṣàlà ó fi ọwọ́ rẹ̀ pààyàn báyìí àwọn afáà sọ fún abẹ́rẹ́ àwọn kan wá ń pààyàn ẹ wá ń defend wọn in the name of religion religion is a scam religion is a scam àwa religion leaders most especially we muslim ẹ̀yin ọ̀gá wa ẹ pè ìpàdé ẹ deny àwọn deny ẹ denounce àwọn tí wọ́n máa ń jáde tí wọ́n máa ń support àwọn tí ń pààyàn yìí ẹ dẹ̀ kéde wípé ìpààyàn kò sí nínú ẹ̀sìn Islam ìpààyàn ò sí nínú ẹ̀sìn Islam kí ẹ̀mí èèyàn bọ́ Ọlọ́run òfin náà yàn kí ẹ̀mí ẹnìkan bọ́ Ọlọ́run òfin náà yàn wọ́n fi kọ́ wa wọ́n fi yé wa wípé Ọlọ́run ní tóun bá fẹ́ kẹ́yàn ẹni tó ń bá lòun sábàbí aláwùmù kàdárù anásùmù sábàbù ọba oníkàdàrà lọ́lọ́run ṣùgbọ́n èèyàn ló ní sábàbí ìjọ téèyàn ọba jáde láyé ni ó jáde láyé lóòótọ́ kódà béèyàn ọ̀pá ṣùgbọ́n lọ́ọ́ ní bóun bá fẹ́ fi ẹni tó ń bá lò ní sábàbí kíkẹ́ èèyàn yẹn òun ò tún wá kẹ́ òun tọ̀ náà yóò gbà ládàá kó tún ṣe sábàbí dáadáa ẹni tó ń bá tún wá fẹ́ fìyà jẹ ẹni tó ń bá wá lò sábàbí kí àyẹn ò jẹ ẹni yẹn òun ò tún wá jìyà pé òun tún ṣe sábàbí kí àò jẹ yẹn ẹ mọ ẹwọ lọhùn ẹ wá ń pààyàn all in the name of religion it is not the name of the religion oh, selfish interest yìí ni kò síbi tí Islam ti ní ẹ pààyàn go to hell kò síbi tí Islam ti ní kẹ́ pààyàn. bá kínní kan fi dín àbí kí náà sọ ẹ̀sìn kí ẹ́ ẹ ah, ah. ṣe pé kíkà gbogbo ẹ̀sìn ẹ ṣe ọ̀ràn yàn ẹ̀sìn sọ̀rọ̀ yàn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn náà lẹ́yìn kí gbogbo tẹ̀sìn kọ́ wa ẹ̀sìn kankan bẹ̀ lè kírun lẹ́ẹ̀mẹ́wàá má lẹ́ẹ̀márùn lójúmọ́ ẹ lè lọ chọ́ọ̀chì kẹ́ ẹ dèkúté chọ́ọ̀chì gbogbo wa dáadáa tọ́lọ̀ fi kọ́ wa tó wà nù Kùránì tó wà nù Bíbélì kò sí ètò ẹ̀tẹ̀lé ń bẹ̀. nígbà tó lọ bá níbi sọ̀sọ̀rọ̀ pé ó dáa o ìgbà tó ń fún islam lọ́wọ́ tó ní ká máa ṣe islam yìí o jájọ máa ṣe ẹ̀sìn rẹ o kéwàá náà kájọ máa ṣe ẹ̀sìn tiwa o ó ní ẹ̀sìn tiyín kó máa jẹ́ tiyín ẹ̀sìn tiwa kó máa jẹ́ tiwa kò torí ẹ̀ bá wọn jà kó ní kálukú máa ṣe tiẹ̀. we are talking about wọ́n ń pààyàn wọ́n ń waste ẹ̀mí èèyàn wọ́n ń gbogbo nǹkan jẹ́ somebody is sitting down there ó ń pe wọ́n ṣe máwọn èèyàn ẹ̀fẹ́ tọ́ wọ́n dùn wọ́n ní o the nerve of religion o gbéra kó lọ ọbẹ̀ kó lọ kó lọ scrutinize àwọn èèyàn wọn yẹn kó bí wọ́n lè rè pé níbo lẹ̀ ń lọ ní ìsìn tẹ̀ ń sásẹ́yìn àpò ní ìsìn ṣé kí ló dé tẹ̀ ń sásẹ́yìn àpò ṣé ẹ̀ ń rin ìrìn tọ́tọ́ lẹ̀ ń sásẹ́yìn àpò níbo lẹ̀ ń lọ kán yára wọn wò kí ló wà lára wọn kí lẹ̀ ń lọ ṣé ń bi tẹ́ ń lọ bó bá ṣe amẹ́ríkà lèèyàn fẹ́ wọ̀ bó ṣe london lèèyàn fẹ́ wọ̀ developed country tó bá ti fẹ́ wọ̀ bẹ̀ gbogbo dọ́kúmẹ̀ntì ẹ̀ tó bá ti ń tò wọ́n ò ti mọ ibi tó fẹ́ dé sí o níbi tó fẹ́ dé sí o fẹ́ wọ̀ lóòlù àwọn èèyàn wọn àwọn onílùú èkì mú àdá mú dà káàkiri òdèlú òlù ọ̀mádà òmúdà káàkiri òní culture yìí ni what a stupid culture lọ́mọ practice culture yìí ibi tó ti wà náà ta ló challenge wọn báyìí tẹ́lẹ̀ nígbà tí wọ́n pààyàn nígbà tí bẹ̀rẹ̀ sí ní pa we need to challenge them we need to challenge them so àwa ara wa ẹ̀yin ọlọ́pàá ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun a rọ̀ yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá wa ṣiṣẹ́ ẹ̀dẹ lọ ẹ tó bá tún yẹ kẹ́ ẹ mú lẹ́yìn Ràṣídì ọkọ̀ ọ̀lú ẹ bá wa mú ẹ tó bá tún yẹ kẹ́ ẹ mú lẹ́yìn Ràṣídì ọkọ̀ ọ̀lú ẹ bá wa mú un béèyàn dáràn tó wá ké bá wa tó ṣe tí ọ̀dà tó wá ké bá wa lágbára Ọlọ́run àtúnbà dákun ni ṣùgbọ́n téèyàn bá ṣe ń tọ́ dáa tọ́ yànyàn jẹ àti wọ́n yànyàn jẹ tó bá ké bá wa àwa náà bá ké pọ̀ Ọlọ́run á sì ké gbogbo ọmọ Nàìjíríà nílẹ̀ àti lókè òkun gbogbo wa ti rẹ́dì kọjá we are more ready than than before ìròpá rẹ́dì tó báyìí rí nàìjíríà because èèyàn kan kò sẹ́ni tó lè sọ ohun tí ó ṣẹlẹ̀ ní twenty twenty three kò sẹ́ni tó lè sọ ohun tí ó ṣẹlẹ̀ kò sẹ́ni tó lè sọ ohun tí ó ṣẹlẹ̀ ní twenty twenty three ọwọ́ ọlọ́run nìkan ló wà ọwọ́ ọlọ́run nìkan ló wà kó tó di twenty twenty three kò sẹ́ni tó lè sọ ohun tí ó ṣẹlẹ̀ tó bá tún di twenty twenty three kò sẹ́ni tó lè sọ ohun tí ó ṣẹlẹ̀ ilẹ̀ òní tí ò tí ì sú ọlọ́run nìkan lọ́mọ tí ó ṣẹlẹ̀ ọ̀tọ̀ kí ni bọ̀dọ̀ kí ni àwọn tẹ̀ra wa sí let's stop deceiving ourselves ẹjọ́ yín tẹ̀ ń wò mí tẹ̀sẹ̀ join wa bóyá wọ́n ṣe aṣọ yìí ló ẹ bá yín bóyá ẹ̀dẹ̀ wà ń bẹ̀ tẹ́ ń wò wá bóyá ẹ ti wà pẹ̀lú mi tẹ́lẹ̀ ìṣòro tí a ní nípa arúgbó tá a gbé lọ́wọ́ yìí ó ń jẹ́ kí Facebook followers wa kó máa ní issue ẹ jọ ẹ bá mi follow page yẹn ẹ follow page yẹn ẹ follow page oriyomiamzad.com yẹn ẹ follow ẹ ẹ follow ẹ follow ẹ tẹ bá ti follow ẹ eh, ẹ tún bá mi sọ fẹ́ lómi ẹ tún máa share àwọn show wa kò ní jù báyìí lọ lẹ́ni adẹ̀ ti pen ọ̀rọ̀ ẹ̀dẹ̀ nìyẹn ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ Mr. Gbénga Owólabí eh? Oh, uh, okay ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ Mr. Gbenga Awolabi I will reintroduce that to them ọ̀rọ̀ Mr. Gwenga Gbenga Awolabi l'Ògbómọ̀ṣọ́ we are still on that we are still on that we are still on that tí mo bá dákẹ́ tí n bá sọ kankan mo tún ṣe kankan lọ́wọ́ lórí ẹ̀ ni mi ní mú kankan wá bá yín bí ọba jẹ́ God bless you.